الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في حديث ألف وعنها رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا أراد سفرا أقرع بين نسائه فأيتهن خرج سهمها خرج بها معه متفق عليه وعن عبد الله بن زمعة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يجلد أحدكم امرأته جلد العبد رواه البخاري باب الخلع عن ابن عباس رضي الله عنهما أن امرأة ثابت بن قيس أتت النبي صلى الله عليه وآله وسلم فقالت يا رسول الله ثابت بن قيس ما أعيب عليه في خلق ولا دين ولكني أكره الكفر في الإسلام فقال رسول الله صلى الله عليه وآله وسلم أتردين الدين علي حديقته فقالت نعم فقال رسول الله صلى الله عليه وآله وسلم أقبل الحديقة وطلقها تطليقة رواه البخاري وفي رواية له وأمره بطلاقها ولأبي داود والترمذي وحسنه أن امرأة ثابت بن قيس اختلعت منه وجعل النبي صلى الله عليه وآله وسلم عدتها حيضة الحمد لله وعرفه wọn ní í ṣe pẹ̀lú àwọn ìdájọ́ òfin ọlọ́run eré ìtọ́jẹ mọ́ àwọn obìnrin adéṣe alákọ̀ọ́kọ́ lónìí ó wá lámà ọ̀rọ̀ tá ń bá lọ tẹ́lẹ̀ nípa ṣíṣe dọ́gba láàrin ìyàwó méjì mẹ́ta mẹ́rin anha. عائشة أن كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا أراد سفرا أقرع بين نسائه أن ينسي الله ìkẹ́àtì ọlọ́lọ́n kó máa bá ọ di pé nígbà tó bá fẹ́ rìnrìn àjò ó máa ń ṣe ìmúje láàrin àwọn ìyàwó rẹ̀. فأيتهن خرج سهمها èyí yòówù nínú àwọn obìnrin yìí tí wọ́n pò ní ìjẹ mú kharaja biha ma'a anabi sallallahu alayhi wa sallam yóò mú jáde rìnrìn àjò pẹ̀lú ẹ̀ al-Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde. àwọn kọ́ àti mọ̀kí nínú súnà òun ni ìṣe àti ìṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam bá àti ìṣe máa mú dájọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà là máa mú ìdájọ́ nínú ìṣe àti ni gbogbo ń bá ṣe So tọgbọ́ àbórí àbí wọ́n ṣàlàyé rẹ̀ fún tọ́wá dákẹ́ tí ò pé tí wọ́n ṣe ọ̀dà gbogbo eléyìí ń bẹ nínú kàtí ọjà rà súnà. Aisha radiyallahu anha ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ yìí kàn gbàngbàngbà ọ̀rọ̀ yìí sì jẹ́ ọ̀rọ̀ ẹni kẹlòmíọ́ máa sọ jù yàn lọ tọrọ bá jọ́rọ̀ rẹ. ìwọ lọ́rùn àsọjù yàtọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ yàtọ̀ sáyọnu sọ ọ̀rọ̀ tí ò bá kànyàn sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá rẹ irú rẹ̀ lèyàn máa pé má nù máa jẹ Aisha ń bẹ́ náà ń tọrọ ìṣẹ̀lẹ̀ sí fún wa níròyìn òdodo ètò rẹ̀ kò sódodo tó wọn lánàbì sallallahu alaihi wasallam tó bá fẹ́ rìn àjò ó máa ń ṣe ìmújẹ láàrin àwọn ìyàwó rẹ̀ ṣùgbọ́n a ti mà nínú ìtàn ìgbésí ayé rẹ̀ pé kìí ṣe gbogbo ìrìn àjò tó bá rìn ló máa mú ìyàwó lọ́wọ́ sọ ajẹ́pọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn tí wọn ò wí àmọ́ tó ti yẹ kó yé gbogbo ẹni tí ó bá gbọ́rọ̀ yẹn yé ikú ànábì sallallahu alaihi wasallam kó jẹ́ pé tí ó bá rìnrìn àjò tó sì je pé wù láti mọ́kàn nínú àwọn ìyàwó rẹ rìn tí èsè gbogbo wọn nítorí gbà tí ọba wuni láti mú gbogbo àwọn obìnrin ẹni rìn àbùkátà láti sùnmùjẹ nítorí ìjó padà ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé gbogbo yín pátá ẹ̀ múra à ń ńlọ ni ṣùgbọ́n gbò ṣe pé ẹnìkan lẹ fẹ́ mú lọ abẹ́ni méjì mẹ́ta nígbà tí ó ń ka àwọn ẹni tẹ́ ẹ sì ní tá dàbí ẹni tẹ́ ẹ padà mú lọ kìí ṣe yọkan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta òfin ọlọ́run sì sọ pé gbogbo wọn àti tá a kọ́kọ́ fẹ́ àti tá a fẹ́ gbẹ̀yìn lópin ìgbà tó jẹ́ pé ìyàwó wa ni wọ́n ṣe wọ́n kìí ṣe ẹrú wa wọ́n jọ ní ẹ̀tọ́ dọ́gba ni tòun ẹ̀yin lẹ́ẹ̀ma pé ẹnìkan ni senior ẹnìkan ni junior ẹnìkan ni yálé ẹnìkan ni yàwó ẹ mọ̀ pé nínú àṣà Yorùbá kì í ṣe dandan kó jẹ́ pé nítorí pé ọba àti jẹ́ ìyálé iná ni wọ́n máa fi gbogbo nǹkan fún ọ yàtọ̀ sáwọn ìyàwó ẹni tó wá pé àdánwò tiẹ̀ lọ sára kọ́ máa fún ìyáálé lọ́lá lórí àwọn ìyàwó ọ̀dọ̀ wọn ló ti lè ọ̀dọ́rú wọn ló ti lè fọwọ́ lálẹ̀ ẹni tó jẹ́ pé àdánwò tiẹ̀ rìn lọ síbi pé ìyàwó tó ẹsẹ̀ fẹ́ káyìn ẹni ọmọ fún lọ́lá lórí àwọn ìyáálé ọ̀dọ́rú onítàn níyàwó kékeré ti lè máa yọ ayọ̀ ṣùgbọ́n ẹni tó bá yẹ pé ó bá dúró dọ́gba látàrí Islam ó dúró dọ́gba látàrí òfin ọlọ́run ti ń tẹ̀lé á pè é báwo lọ́bọ́ sórí tìǹà kí o sí kò sẹ́nìkan ebe kan àbí àparò kan ò ju àparò kọ́lá tó bá gorí ebi asọ̀kalẹ̀ nítorí òfin ọlọ́run lélẹ́yìí tó tó bá rí báyẹn ẹ sì máa ń pè ọ̀gá àwọn ẹni tí mú òfin ọlọ́run ṣẹ onáàlà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ni ó fà á tó fi jẹ́ pé ń gba àwọn bíi Aisha radiyallahu anha léèrè nípa kíni wà nábì gan Aisha dáhùn oníkan khuluquhu al-Qur'an ìwà rẹ̀ gángan la al-Qur'an ètò túmọ̀ sí pé gbogbo nǹkan tó lọ́n fẹ́ ká ṣe òun la síwájú ẹni tí ń ṣe gbogbo nǹkan tó lọ́n fẹ́ ká pàtì òun lọ́gá àwọn ẹni tó pàtì sòtò bá fẹ́ kẹ́kọ̀ọ́ tó fẹ́ mọ kí lọ́n fẹ́ ká ṣe látara al kí ló lọ́sìn fẹ́ ká pati látara alukur'ani anabi ni kò sallallahu alayhi wa sallam àtọ̀ sí púpọ̀ náà àti mọ̀kéw mọ̀kéw láyé tiwa tẹ́kọ̀ kàn kí lásán kó lè bá dìbà lẹ́jọ́ fúnjọ́ gbẹ̀ndẹ̀ alukiyama ni kí ló ń kà kí ló ń sè kí ló ń kà kí ló ń hù níwà kí ló wà nù kí ló wà nù tíra tó gbé lọ́wọ́ bó níwà tiẹ̀ rí sókè ṣe bẹ́ẹ̀ lànà nàbì sallallahu alayhi wa sallam. kò sí infisam bayna al wa bayna adabi lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn àtẹ̀kọ́tẹ̀sìn kọ́ wa wọ́n yìí sọ̀tà ara wọn lára anabi anabi ń tẹ̀lé e. kèéfì kankanu rẹ̀ kèéfì apara kèéfì ráàlì torí ẹ̀ ó wù láti mú ìyàwó kan rìnrìn àjò. yóò ṣe ìmújẹ láàrin wọn eléyìí túmọ̀ sí pé ńgbà tẹ́sí islam sọ pé ó pin ọjọ́ rẹ̀ fáwọn ìyàwó rẹ̀ tí ó bá kan ti ìrìn àjò àní sọ pé ní tá a wà lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ oníkọ́tẹ̀lé wa automatic visa la ọ̀rọ̀ ti kó àǹbẹ̀ ńlẹ́ nì ọ̀rọ̀ ti di pé a fẹ́ dálé a sì pé. àní fi ètò tá à ń ti ń tó tó ike ń gbọ́ rẹ ni mo wà ìwọ ni ọ tẹ̀lé mi ọjọ́ rẹ lónìí ìwọ ni ọ tẹ̀lé mi kàlà nítorí pé ìdájọ́ rìn àdúlé lè kìí ṣe ìdájọ́ bíbẹ́ ńlẹ̀ ọ̀nà wo lẹ́yìn lè gbà láti mú ẹnìkan lọ́nà àwọn ìyàwó méjì tẹ́ni àbí ọ̀kan lọ́nà ìyàwó mẹ́ta àbí láti mú kan lọ́nú ìyàwó mẹ́rin tẹ́ ẹni láì ní í jẹ́ pé ẹ ṣàbòsí kò sí nǹkan kan tá a lè lò tá a fi ní jẹ́ pé a ṣàbòsí àfi ká ṣe alukóra ìmúje òfin ṣẹ̀ríyà ọgbà ká ṣe ìmúje wálé iná lẹ́sìn rí tánà sallallahu alaihi wasallam tí ń fi kọ́ wa wọ́n máa ń ṣèmúje ní ìgbà tí ẹni méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá di tí wọ́n bá dìjọ dọ́gba lẹ́tọ̀ọ́ tí wọ́n ní kẹ́nìkan ò ju ẹnìkan lọ nínú ẹ̀tọ́ yẹn ó ní kálukú wọ́n sì ń béèrè fún so ìgbà náà láti mú jẹ ó túmọ̀ sí pé tí wọ́n bá jọ dọ́gba nínú ẹ̀tọ́ ó sì mú jẹ ó túmọ̀ sí pé tí wọ́n bá jọ dọ́gba ṣùgbọ́n tẹ́nìkan nínú wọn ò tọrọ ipò náà fẹ́ ẹ̀tọ́ yẹn àní ṣèmùjẹ. kíkọ́ pé ìyàwó méjì náà lónìí ọ̀kan ní èmi ò tíráàbù sẹ́mi ọ̀kẹ́ ìtọ́fẹ́ tíráàbù náà ló mú onídìímùjẹ. bí ikọ́ pé ìyàwó méjì mẹ́ta ló ní so ọ̀kan nínú wọn sóun náà ló tún máa dì lọ bó wọ́n jọ dọ́gba nínú ẹ̀tọ́ ṣùgbọ́n bó fẹ́ lọ má tètè pọ̀ fẹ́ ṣe léṣe gbélé ló pé òun àmọ́ lẹ́rú ó tún níyàwó ẹrú yẹn fún ọkọ máa bá lò kò kan irú ìtàwọn ìyàwó rẹ ni òní wàá sọ pé ẹrú náà gáyà ìyàwó gáyà kí ni torí pé wọn àjọ lẹ́tọ̀ọ́ oríṣi kan náà tẹ́lẹ̀ wa ẹ rí i pé ìmújẹ ó ti wà nínú àwọn òfin àwọn ànábì tó ti síwájú kò sì sí nǹkan tó takò nínú ṣẹ̀ríà tiwa irú rẹ̀ náà máa ń sọ pé òfin àwọn tó síwájú ni òfin tiwa náà ni torí páàrí ń tọ́ta kò nínú òfin wa kàkà bẹ́ẹ̀ ń tó kin lẹ́yìn a nínú òfin tiwa gẹ́gẹ́ ṣe rí anabi Yunus aleyhi salam ẹ Yunus àwọn èèyàn rẹ̀ jẹ́ aláyàkókò nàkí abetílápá alágídí inú aláìgbàgbọ́ wọ́n pè wọ́n títí wọ́n fi gbígbọ́ wọ́n fi sọ aláìgbọ́ wọ́n láwọn ò ní gbọ́ lọ́wọ́n ọba gbọ́ sọ̀nìbí Yunus aleyhi salam ṣe sùúrù pẹ̀lú wọn títí tó fi débi pé ó ṣèlérí ìyà fún wọn pé ọjọ́ báyìí ẹ bà. lánàá bí ọlọ́run kan bá ti lè sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn rẹ̀ kò sí ìbùyẹ̀ sí wọn parun náà ni. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnì kan àwọn kèfèrí Mẹ́kà lọ́pọ̀lọpọ̀ àwọn rò pé àwọn ń ṣe ìpèníjà tó ga ju gbogbo ìpèníjà lọ fanabi sallallahu alayhi wa sallam ìní wọn ṣe máa yẹnu gẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà pé ìwọ náà mú nǹkan kan wá tọ́jú àmì tí dánilágara tó mi òní lè ṣerú ẹ̀ láti gbà fanabi ọlọ́ni ọ. sọlá ọba ẹlẹ́dàá ṣìṣì ó fi hàn wá pé òun kì í sọ àwọn àmì yẹn kalẹ̀ àfi láti dẹ́rù bá àwọn èèyàn nítorí pé tí àmì bá dé tẹ́ bá kọ̀ láti gbàgbọ́ ọlọ́run pa irun ni o. so àdéhùn ọlọ́run ti síwájú pálọ̀ ń mà ti yìí tọ́jẹ́ àlòmọ́ ti gbẹ̀yìn ọlọ́run ọba ò ní pa wá run látàrí ẹ̀ṣẹ̀ kò ní pa wá run látàrí àìgbọ́rọ̀ ṣùgbọ́n ó lè máa mú àwọn àmì wò kéékèèké ráńpẹ́ ráńpẹ́ wá tó ṣe pé tó bá dé ó lè jẹ́ tsunami tí ó pa àwọn èèyàn lọ in hundreds of thousands even millions ọlọ́run fi àmì hàn wá nù pé tí ọba dé bí ó ṣe dé nù ẹ̀yin ò tó bẹ̀tẹ̀ lè gbára yín lẹ̀ nuclear weapon kọ̀ biological weapon ni nonsense tòtọ́lọ̀ máa fẹ́ pààyàn rún ta ni ó tẹ bọ́tìnì ike àfẹ́dá gbogbo disaster yẹn dúró ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ẹ̀ ń lọ ọ̀rọ̀ náà ni innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àti àwọn ọlọ́run fún gbogbo ń tá a bá fẹ́ kọ́ ṣẹ ojú ká sọ fún pé kọ́ ṣẹ kó ṣẹ lọ ọlọ́run bùkátà pé epo àwa ní shortage of fuel torí ẹ̀ láàṣẹ nílé gbé àwọn wọ́n ti pè àtàkì yẹn lọ ọlọ́ọ̀mà ni tó ọlọ́ọ̀lẹ́dá wa kò kò kò bùkátà màláìkà gan kó tó di pé anything will happen ọlọ́wọ́ bùkátà àlìjánu kò bùkátà yà nítorí pé òní alghani ghinal mutlaq ọlọ́bàtà rọrọ̀ ní ọ̀rọ̀ tó ṣe é pé kò lódì wọn. torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé anabi Ọlọ́run bá ti sọ pé ẹgbà ẹgbà náà ni o ẹgbà ẹgbà náà ni bọtà anabi ètètè bínú àwọn anabi Ọlọ́run ètètè bínú torí ẹ sùúrù ọ̀pọ̀ sùúrù ọ̀pọ̀ sùúrù ọ̀pọ̀ sùúrù ọ̀pọ̀ àwọn gan ni sùúrù èlòpin nínú òkè wọn nù so anabi anabi Nuhu alayhi salam nine hundred and fifty years ní fi ń pè àwọn yẹn àwọn ò lè ṣe o sọ̀rọ̀ ká ti ṣe pètì so because àwọn èpè gbóná sí tètè ṣẹ téèyàn bá mọ ibi tí ó ti mú wa ẹ ti ṣẹlẹ̀ àwọn èèyàn pé kẹ kú rárá kẹ rúrú kẹ rárá rúrú kẹ rúrú rárá. sobata nabi nu aleyhi sẹlẹ wàláì yẹn ti pọ̀ jù nine hundred and fifty years kí ni yẹyẹ tí wọ́n fi bàbá yìí sí. ṣùgbọ́n nígbà tí anabi ọlọ́run bá wa bínú kò sẹ́ni lè dá padà o nine hundred and fifty years النبي نوح wa قال نوح nuhu لا تذر على الأرض من الكافرين ديارا. al-kafirina dayyara ìwọlọ́n agbéléjókòó nù àwọn kèfèrí tí èyí jáde ríta ọlọ́mọsọ. Ah, nù agbọ́tà ń sì máa jáde tó ń bu yín tó ń fi yín ṣe yẹ̀yẹ́ ẹlẹ́ni tí èyí jáde gan ọlọ́run gbọ́dọ̀ ṣẹ́kù kí ló dé tàlàyé tàlàyé lè pè wọn innaka intadharhum yudillu ibadak wala yalidu illa fajiran kaffara wọ́n lọ́n tó bá fi àwọn ọ̀daràn tí ń gbélé àwọn agbélé jókòó náà lẹ̀ à wọ́n padà sí àwọn ẹrú rẹ̀ lọ́nà náà ni ẹ àwọn lè ya kàtá fún obì màrí ó ní gbogbo ọmọ tí wọ́n fi àwọn ọ̀daràn náà ni ó tó bẹ́ẹ̀ náà nine hundred and fifty years generations upon generations tànàbí nù àti rí ẹ sọ pé tí màtí ọba da tàlátà ló tiẹ̀ ká dà mọ́ lẹ́yìn gbogbo ọdún yìí ṣé nù hà ó sì tó yẹ ti pọ́ ọmọ tó tó ráhùn pònú kan ó tún sọ pé nùnù ó ní tọ́lọ̀ ń bá fa àwọn èèyàn ilẹ̀ ọ̀daràn náà wọ́n máa bí tí ọmọ tó pa ọmọ ní sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn òpó ṣèyí wọ́n tọ́ ọmọ tó pa ọmọ kọjá tó ń lọ tó ti fẹ́ lọ ọ̀rọ̀ àgbàdo wálé ò ní padà wálé kí ló dé tó ọ lọ ọjà bàbá yẹn wò bàbá oníyanrìn tẹ babaláwo Nigerian limited ìwọ ọmọ pé wo kùtọ bá lọ ọjà yẹn níjà yìí bá mọ̀ pé tẹ bá jáde lálẹ́ yìí nǹkan ó sè tẹ́ jáde ẹ̀ dáhùn òkè kí wọ́n lè wá lọ́lé babaláwo òun tó mọ ní tí ó ṣẹlẹ̀ tó sì lóun fẹ́ dọ́yọ̀ kábọ̀ àfa kò tí ì dé ìgbìlẹ̀ pé ìjà wáyà wọ́n tó bá já wáyà wọ́n bá ti máa sàlám wọ́n bá kí ayé kó di kí ni ó di gbèsè. akramakumullah Allah nìkan ló máa ń tọ́pa ṣùgbọ́n tó bá jọ ńlá fi wóun ńlá nábìínú àṣẹ ń bẹ̀rẹ̀ wọ́n ti bímọ bímọ bímọ ọ̀daràn náà wọ́n ń bí àwọn eléyìí ò ní bímọ rí ẹ wá àwọn gbà tánà bínú tán kò sẹ́ni tó lè dá padà o ìgbà tẹ́ ń tọrọ ànábì wọn náà bá wa mámì wá wọn náà bá wa wá agbọ́pọ̀ ànábì tó síwájú wọn máa mámì wá jẹ́tijẹ́ kò sí wàhálà sámi lẹ́ńfẹ́ alukurani ti tilami àti ẹ̀yin àtàwọn baba eléyìí ọ̀dà wọn ni kò sí sàmì tọ́lọ̀ fún ànábì kan tó tó alukur'ani tọ́lọ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam because lójú àwọn èèyàn ọmọ ọ̀ka it is very easy bring it wọn náà múrú ẹ wá bring it sí mi la ó yiri mua ọ tẹ̀sí ọfà tẹ̀tẹ̀ sẹ́lì láàfin ni wọ́n lè sọ̀rọ̀ ẹ̀ ní àbí alámúnáṣírà bẹ́ẹ̀ gẹ́tẹ̀ kámẹ́sẹ̀ tí ì lọ sí àwọn súrà tó gùn tó gùn tó gùn tó gùn so ẹ sì mọ ọ̀rọ̀ sọ ẹdá ń tọ́bà jẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ gan-an lọ́lọ́ọ̀ni ẹ̀ múlẹ̀ wá. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé nàìjíríà ànábì ànábì Yunus alayhi salam tó ti wá lérí fáwọn èèyàn rẹ̀ pé ìjọba yìí ni ìparun ń bọ̀ because ẹ mọ̀ pé nínú òfin tọ́lọ̀ ànídìíká máa gbé dé tìpamọ́ sẹ́mi kí láyè sí ní ìsìta bá fẹ́ jagun tó fi dórí àwọn tí máa halẹ̀ ń àwọn kọ́ńtírì bíi amẹ́ríkà bíi russia bíi àwọn france bíi àwọn england bíi àwọn germany tó máa fẹ́ lọ àtàkì ló kàn ẹ̀rì rọ́pọ̀ wọ́n lè sọ pé àwọn ò lè sọ precisely ìgbà wo lógun yẹn bẹ̀rẹ̀ but all what we know is that láàrin ọ̀sẹ̀ yìí àtọ̀sẹ̀ tí ń bọ̀ láàrin ọ̀sẹ̀ yìí àtọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀lẹ́ burúkú gbogbo wọn sẹ́yìn bá mọ̀ pé lágbára ẹ̀ tó ń tanra ẹ̀ jẹ́ super power super power kí wọ́n lè filẹ̀ fọlọ́ mr super power ẹlẹ́yìn lágbára tó ka màmá ẹ̀sùn wa lè sọ ìgbà báyìí là ń gbógun bọ̀ ẹ múra lédè wa nítorí pé àwọn náà fẹ́ kú ni sọ́gbà tó ń sọ pé ọ̀sẹ̀ yìí àbọ̀sẹ̀ ti ń bọ̀ wọ́n sá jẹ́gbà kan ẹ̀tọ̀gbọ̀ kan bẹ̀rẹ̀ sí bọ́ǹbù lórúkọ nù kí lẹ̀ ń bẹ̀rù tẹ́ẹ̀ fi kéde ẹ bẹ́ẹ̀ yìí ní agbára wọ́n yẹ kí ẹ sọ pé òru yìí ni o gbogbo nǹkan jàtẹ́ bá ní ẹ̀kọ́ jáde ẹ bá sì kó pamọ́ ẹ jiyàn yín sùn ọ̀lẹ́ náà gbogbo kálukú àmọ́ tó lọ́wọ́ bá bá fẹ́ pa àwọn èèyàn rún yóò sọ pọ̀ lánà ni. alaysa subhu bi qarib àárọ̀ ọ̀la ni ṣé àárọ̀ òsúnmọ́ ẹ kú palẹ̀ mọ́ tòbí tọ́lọ̀ ń ṣe rí nu kò ní ìdíkà máa fi déètì pamọ́ so àwọn wọn yà rọra dá ọgbọ́n tiwọn àwọn tó jẹ́ good sample láàrin gbogbo ìjọ tó ti síwájú wọ́n dàbí ọgbọ́n wọ́n bára wọn sọ̀rọ̀ wọ́n fi kún lókun Yunus ní ìparun ń bọ̀ Ọlọ́run sì sàdé òru rẹ̀ fẹ́nìkan kọ́ mọ́ parun ṣé parun lọ yẹ wá àbí kálá sọ̀rọ̀ kí wọ́n tètè gbọ́rọ̀ ni apalẹ̀ tí wọ́n bọ́ sí gbogbo àtàn bá sọ̀rọ̀ bọ́ sí ní ìsìn ẹ̀ parun gbogbo pátá wọn bá ní agbàgbọ́ Yunus òsìsì ń ìwọ lọ́wọ́ àti túbà o àá mọ̀ pé ní tí ìránṣẹ́ wá jẹ́ sí òdodo ni o ọkàn pé burúkú ń bá wa jà ni o ọlọ́dà kò forí mẹ́jẹ yọ wá o mẹ́jẹ yọ wá o bá a pé Yunus wá wo bí àdéhùn wá pé ó máa ń máa ń yẹ kó kò ní pa wọn rún mọ́ mọ́tàlá bíi inú sùdẹ́ a ah, àwọn kìíní tó ń gbọ́jà lọ olóko ń roko olódò ń rodò àbí kí ló ṣẹlẹ̀ ah, ah, ànábì wa àti túbà ni ẹ ẹ tú wọ́t àtúbà ni ọlọ́sìn ti gba tútù ẹ̀rí tí yọ̀ wà á hmm, inú wa bí ànábì Yunus inú burúkú nù èèyàn gbọ́dọ̀ bínú títí kọ lọ fẹ́ bínú sọlọ hmm, èèyàn àfi tí èèyàn bá fẹ́ sórí ibú gbóná ànábi Yunus sinú bí yẹn kí bọ́ọ̀ mi sì sọ pé àwọn èèyàn pa tọ́lọ̀ ẹlẹ́dàá ọ̀ wá ń pa wọ́n rùn fún mi <laughs> ògbé sì parun wọn lọ́ọ́ ẹ̀kọ́ jà lọ́dọ̀ yìí ìmọ̀nà wọn lọ́ọ́ ẹ̀kọ́ jà lọ́dọ̀ tì í àbí òye wa ìdínú tó jẹ́ pé tẹ́yìn bá ń pè yàn sẹ́sìn ọ̀rọ̀ ẹni tó gbọ́dọ̀ mú yín lómi ni pé ọlọ́run àwọn èèyàn tí wọ́n gbọ́ pé yé wọn tí wọ́n tẹ̀ láwọn nǹkan yìí wọ́n ti wọn lálágídí tí ò ní tẹ̀lé àwọn kan ń pè wọn dáhùn wọn gbọ́ ẹ̀ àwọn bóyá àti inú ìyá wọn ti sọ ibú wáyé à kò yẹ tẹnu ẹni tí ń pè yà lọ sí díẹ̀ sọlọ kò yẹ kó tẹnu rẹ̀ jáde inú wa bẹ́ẹ̀ nàbì Yunus yẹn ọkọ̀ fìlú lẹ̀ ọlọ́wọ́ kọjú omi ń bínú lọ ẹ̀rọ ńbọ lẹ fẹ́ gbà pé ẹ fẹ́ sámọ́lọ̀ lọ́wọ́ tí ò tún ní jẹ́ pọ́ rẹ̀ náà lẹ kò sí tó ṣeéṣe kò sí yónú sùn bá kó nu ọkọ̀ ojú omi wọ́n ti wá à tọ́lọ́ bá fẹ́ mú yàrá mú tẹ́ni wọ́n ti wá rìn wọ́n ti rìn wọ́n ti wọ́n ti kó o létí bébí odò. tó a bọ́ sáàrin gbogbo kun tó bọ́ bá mọdò owó ẹ̀ títí ò lè bẹ́ẹ̀lẹ̀. gba náà wọn fura pé àwọn ti pọ̀ débi pé àwọn ń dẹ́rù pọ̀kọ̀ ọ̀gá kọ̀ wá sọ pé à ń dẹ́rù pọ̀kọ̀ ok ẹ̀yin amani yìí sàwọn àpò èlùbọ́ àpò ata àpò ráìsì àpò ẹ̀wà bọ́ bá yẹ pé àwọn àpò ẹ̀wà ń bá tó ẹgbẹ̀rún tá a sọ̀ sódò. So táwọn òfin ní tẹ́rì á sọ ara ní sọ á sọ sódò kálukú sinmi darí àmọ́ èèyàn ní dẹ́rù pọ̀kù èèyàn la kó ẹrù èyí la kó mẹ́yà so ṣé tí wọ́n bá wà mẹ́ wọ́n gbà pé kọjá pé wọ́n ń rè odò àbẹ̀ à ó bú èbúrí láyé rẹ̀ ó sì ṣépè rí Ọ àwọn ọmọ gáràjì rí ọ̀sọ̀njọ́ ọ̀gá àbí tètè pé orí yín dàrú ẹ sọ̀tà ní sórí. so subhanallah gbogbo ọmọ wọn dọ́gba nípa kíkálukú lọ́lẹ́tọ̀ àti sẹ̀mí kò sẹ́ni tó lẹ́tọ̀ kárí bódò àtìgbọ́nà dín èèyàn kan náà ló lé subhanallah so So, فكان من المدحضين النبي يونس عليه السلام ẹsẹ̀ mú jẹ́ because gbogbo wa ní ìsìnkọ̀ sẹ́ńtọ́ fẹ́ kú ikú gbóná ikú tutù gẹ́gẹ́ ló fẹ́ kú tó ń gbà sẹ́sẹ̀ mú jẹ́ báyìí Yunus ló mú la ilaha illallah alukó awòrán adúrú bàbá yìí sẹ́wọ̀n pé ok Islam ní ká pọ́n àgbàlagbà lè kápẹ́rù ẹ̀sẹ̀lẹ̀ èèyàn kan náà la níìdì láti sọ sódò ó wá mú bàbá arúgbó kan nínú ọkọ̀ ẹ̀yin ọ̀dọ́ shababul islam <laughs> ta nínú iná abẹ sódò pé bàbá ẹ̀yin ọyẹ kẹ́yìn ọ̀pẹ láyé díẹ̀ so àwọn ọmọ bá sì yanjú ẹ̀ ó kò ó dò bá ó tẹ̀sí pé wọ́n ń dì ọ́ <laughs> wọ́n tún ṣèmùjẹ́ lẹ́ẹ̀kejì Yunus náà ló ah tó di pé ń pọ̀ Yunus ti mọ̀ pé ọlọ́run ọba ló fẹ́ fìyà jẹun lórí àṣìṣe tó ń ṣe yóò so mo iru irú rẹ̀ náà ni ti ìyá Maryam aleyhi salam ní ìgbà tí wọ́n bí tó ló ń fi mariam sílẹ̀ fún allah inni nadartu ma fi batni muharrara fataqabbalhu min ntí bẹ́ẹ̀ nù mí mo fi sílẹ̀ fọlọ́n mo sì lérí pé màá fi sílẹ̀ fọlọ́n kó máa ṣiṣẹ́ fún mọ́sálásí ọlọ́run ò ní sẹ́mi tí ó lọ sí láyé ju kó máa tọ́jú mọ́sálásí ọlọ́run ọlọ́run gbà lọ́wọ́ mi ìgbà tí wọ́n bí wọ́n bí lóbìnrin obìnrin ò sì dàbí ọkùnrin kótó dikó náà tọ́jú mọ́sálásí ọlọ́run náà bùkátà tọ́jú ọmọ kékeré ni tàwa lẹni tí ó tọ́jú rẹ. nínú gbogbo aráàlú ó gbogbo èèyàn láti jẹ ọjọ́ pọ̀dọ̀ ní torí tí wọ́n fi sùn pé máa ṣe tó bá ti dàgbà. káwọn náà lè bá a nípinnu ládàá pé ni tí wọ́n ní yóò máa tọ́jú ilé àwọn làwọn tọ́jú dàgbà. àwọn èèyàn ọ̀gbà fúnra wọn pé ni ó ṣe èmi yọ̀ǹda fún ọ kálukú pé mi ní èmi ní èmi ní. ìdí tí wọ́n fi ṣèmú jẹnu o ma kunta ladayhim idh ya aqlamahum وما كنت لديهم إذ يختصمون أرسل عنه إلى النبي محمد صلى الله عليه وسلم nígbà tó ní kálukú ń sọ gègé tiẹ̀ nígbàtà lẹni náà tí ó gbà tọ́jú tí ó gbà tọ́jú rẹ̀ sọ gègé odò wọ́n sọ gègé pé ẹni tí gègé kálukú bá ti sọ tiẹ̀ bẹ́ẹ̀ yóò sùn gbalaja ni omi ọmọ gbé lọ. ṣùgbọ́n anabi zakariya aleyhi salam ó tún wá jẹ́ fámìlì fún màmá mariam bóòlù sọ gègé tiẹ̀ báyìí ọ̀nà ròyìn. àṣeyèsí pé wọ́n ń lo bójúbójú fólú ẹ̀jẹ̀ àtúntún sọ wọ́n tún sọ ti kálukú sùn ni ti zakariya aleyhi salam lọ́sàn-án náà rò bẹ́ẹ̀ la anabi zakariya aleyhi salam ló ṣe gba ìtọ́jú Maryam eléyìí wọ́n ń pè ní kura irú rẹ̀ náà ni ontanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ti máa ń ṣe láàrin àwọn ìyàwó rẹ̀ ẹnìkan sọ pé ah, that is democracy ah kìí ṣe democracy because democracy kìí sùn lélẹ̀ ẹ máa tún máa democracy hukmu shaab shaab an tariqi shaab ìjọba àwọn èèyàn fáwọn èèyàn gbọ́wọ́ àwọn èèyàn ẹ mú ọ̀rọ̀ tó lọ́pọ̀ mbẹ́ tí ẹ̀yin gbọ́ táwọn olóṣèlú máa ń sọ fún yín wípé kò sí tọ́kan òṣèlú pẹ̀lú ẹ̀sìn ẹ̀fọ́ mú mọ́síláṣí ẹ̀yin náà ẹ̀fọ́ mú sọ́ọ̀tì sá sàmẹ́yìn ni gàràjé gbogbo ntí òfin lọ́mí ń dá sí abojúgun lẹ́bi etí ìmáàmù ọgbà kẹ́bà dìde àwọn sọ́ọ̀tì ó gba gbélébù sọ́rùn ṣe wọn kọ́ àwọn náà lẹ́sẹ̀ bá àdàlù kó fèrè dẹ́mu ní wọn ti jẹ́ kékeré ẹsẹ̀ wo látún kọ́ sí àwọn afọwọ́ ti jẹ búrẹ́dì abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn fọwọ́ ọ̀tún òun fi nù dì kíákíá lẹ́sẹ̀ ń bẹ́ lẹ́sẹ̀ bá àdàlù kó fèrè dẹ́mu. so that is fundamental rule to democracy nìyẹn because àwọn àwọn Yunan tẹ́ǹkì ní Greece ọ̀dọ́ wọn ìnìpìlẹ̀ rẹ̀ ti wá so ǹgbà tí àwọn òyìnbó táwọn náà ṣe revolution àwọn àti wọn pè ní French Revolution ní ní ìbẹ̀rẹ̀ nineteenth century báwọn fẹ́ bọ́ lọ́wọ́ ìjọba wọn ti pè ìjọba ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tí ṣọ́ọ̀ṣì ọ̀fọ̀ mú ṣọ́ọ̀ṣì kọ́ má da sọ̀rọ̀ ìjọba mọ́ ṣé ń bẹ ni wọ́n ti sẹ́ al-infisamu tam bayna ad-din wa ad-dawla wọ́n ya ìjọba jìnnà sọ̀rọ̀ ẹ̀sìn nínú Islam kò síbi ẹsẹ fi ìjọba tẹ ìyàpò ní ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba àwọn onítò láéláé torí pé nǹkan púpọ̀ wà tó ẹ pé nínú ẹ̀sìn Islam yìí kò lè síbi àfi kí ìjọba wà ìjọba ni ó lè dì wá mbẹ sàmúgbà tó bá tó á jẹ pé dẹmọkùfúríyà torí dẹmọkùfúríyà ni mọ̀rùkọ́ ti gẹ́tì bó ti jẹ́ dẹmọkùfúríyà ìyẹn ni pé kò sí ń tọ́ kan ọlọ́run pẹ̀lú ẹ̀ ìjọba agbárí ni náà lẹ́sẹ̀ rí i pé all countries of the world tọ́lá àwọn lo democracy ẹ̀rí kan àwọn sàn pè ní àwọn parliament yẹn wọ́n ní iṣẹ́ méjì tí wọ́n ṣe gbogbo country ju pé amendment adjustment àbí òye wa repairment of constitution wọ́n ní iṣẹ́ méjì torí pé rọ́nà ni torí pé ọ̀rọ̀ ọ̀dà tẹ̀yìn bá máa kọ̀wé tó bá kọ̀wé kan ní ìsìn láàárọ̀ tó ń wò pé eléyìí ni best comprehensive essay eh, eh, somebody can write tó bá di lálẹ́ lẹ́yìn sọ láti lè ṣá tó bá fẹ́ sùn tuntun wò ó rò pé what is this nonsense who wrote this you are the person mo rò pé yé ẹ̀gbọ́n mi yẹn ṣe rí nu tó alẹ́ alẹ́ bàjẹ́ gbogbo àwọn wíńtọ́ ẹ̀rí tá ń gbé jáde hàn láyé sẹ́ni tó kéré sẹ́ni tó kọ́ ní màbá kà yóò máa kọ́ ẹ́ Allahu akbar ni sẹ́ni tó tó nílàkà ìbá kà yóò mú àṣìṣe púpọ̀ jáde ń bẹ̀ bóòlù ẹni tó tún jùlọ. bọ́mì yẹn ṣe rí nu torí ẹ̀ kò tíwé kan sọ́sọ́ pé kíni sá ti gbé àwọn olódò bíi tiẹ̀ gbé hàn àwọn ẹjọ́ pé wọn ò tó ọ tòun ní ọjọ́ torí ẹni tó bá gbé ìwé wa pẹ́ bá wa afẹ́ gbé jáde mo rò pé yé ẹ̀hẹ́n tẹ́ bá pé five hundred pages ni a ní lè ka gbogbo ẹ̀ o five pages péré la kà sẹ́wọ̀n pé five hundred divided by five how many percentage nu one percent la kà so sẹ́yìn bá farabalẹ̀ ka five pages yẹn ibẹ̀ lẹ́sìn dájọ́ pé ìwé yìí yẹ kó publish ẹ̀ kò yẹ kó publish ẹ̀ ó yẹ kó publish ẹ̀ náà bá lè ṣàtúnṣe gbogbo nonsense tó kúnnú rẹ̀ five pages tó láti mà so ẹ̀wọ̀n apagisílẹ̀ rẹ̀ apagisílẹ̀ rẹ̀ wọ́n gbogbo takò náà wá dání alólòdò ni ọ́ <laughs> so ìdí inú tó fi jẹ́ pé bọ́ọ̀mù yẹn ṣe lẹ́nu àwa náà làwọn àmà sòfin ẹ̀ríkì nàìjíríà wọn sọ pé nineteen ninety nine constitution nineteen ninety nine constitution àbí òye wa àwọn kan kọ́ àwọn sa amendment títí títí ó kú kí president yóò sign president náà sọ pé no our correction tún pọ́n bẹ́ẹ̀ based on that we are not going to sign. ìjọba tí wọ́n ti kó gbálẹ̀ àwọn míì tún dé àwọn náà tún sọ ọdún mẹ́jọ wọ́n ìgbà wọn tún fi ń yẹrọ wò wọ́n sì ń kówó wa lọ. kẹ́yìn orí nǹkan mẹ́rin tó ń torí di eléyìí báyìí afa hukma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun al-qur'an àtànàbí wa ń ṣe ìmújẹ kọ́ ni ìbò tẹ̀ ń dì í ìyàtọ̀ wà láàrin wọn o sẹ́mi pé ipò tẹ́yìn ń dì nísìn ẹ̀yin ń sọ pé àwọn èèyàn yìí pọ̀ wọ́n ń fẹ́ káwọn sọ lórí lẹ́yìn lórí ẹ̀yin wá fẹ́ sẹ̀lẹ̀tì ẹnìkan nù wọn àbí ẹ̀kọ́ ni ok ṣé gbogbo yín lórí yín pé ẹ̀ dáhùn tìbẹ́yìn náà mọ̀ pé aláǹgànà náà lọ́njọ́ àbí ẹ̀kọ́ ni wọ́n sọ pé your civil rights, kálukó tó ok ńgbà tẹ so yẹn ẹrí káwọn àwọn aganigani àwọn aláǹgànà àwọn ọlọ́dọ̀ọ́rí gbogbo wọn kálukú náà ẹni tí ò lè tolé rẹ̀ àbí òye wa kálukú náà lọ bẹ ẹni tí ó máa níyàn kan lọ pé ẹgbẹ́ onípẹ́pẹ́yẹ mo fẹ́ dìbò fún sórí ẹgbẹ́ aládàbà táwọn bá ti lè pín sẹ̀mó tí wọ́n tún foróró sí yọba yá níyàn padà àbí <laughs> gbogbo kẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa ẹ̀yin náà mo ti ń ṣẹlẹ̀ ń bẹ àbí òye wa gbogbo àwọn rọ́bùrú irọ́bùrú lẹ́yìn output gbogbo democracy àtàndìbò èwo lọ́dà mú wa ẹ mú sample kan wá láàyè èwo lọ́dà irọ́ lásán so síbẹ̀ yìí náà rí nísìnyí àwọn imam imam democrafo amẹ́ríkà sá kí ló ń ṣẹlẹ̀ nísìnyí tó bá tó kọ sọ yìí pé ẹ̀yìn. Madaru kan ọ̀sẹ̀lẹ̀ nùbò tí wọ́n dì kó sì wà lábẹ́jọba tó wà mẹ́ni sìn kó tó délé ìwé pa yọ̀ǹsẹ̀ yóò ti síwájú. àbí òye wa so gbogbo eléyìí adúpẹ́ fọlọ́ so ó túmọ̀ sí pé system tọ́lọ̀ fi lélẹ̀ tẹ́ bá ti ní òpin ẹ̀ ríran wò láyé ẹ̀ ríran wò láyé nítorí tẹ́ bá sọ pé tọ́lọ̀ òpin wàhálà lẹ́ ń kọ lẹ́tà sí i. anábìyọ̀ sọ̀rọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ nítorí pé kò fẹ́ sojú ṣáájú àìsí sọ pé kò sí bó ṣe lè ní àwọn méjì tó ní fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ tó wáá kí wọ́n fi ànábì lẹ̀ fún selection rẹ̀ ni ẹnìkan ni ọba mú àmọ́ àfẹ́ wọná gbára àwọn obìnrin yìí nínú túmọ̀ à ń sèmùtì kìí ṣe káwọn obìnrin lágbára jù ọ lọ kìí ṣe pé ọgbọ́n ọmọ bó ṣe lè pa wọn lẹ́nu mọ́ ọmọ bó ṣe lè búyà wọn àti bàbá wọn ránṣẹ́ o rárá o ṣe ṣùgbọ́n ń bẹ̀rù ọlọ́run tó níná ìwọ ọ̀fẹ́ wọná ìdí nu tó ń fi ń ṣe ìmújí láàrin wọn èyíkéyìí tí ìjẹ bá mú nínú wọn ní ọlọ bóyá ẹsẹ̀ ṣe ápèyàn ní àwọn méjì ìyẹn á fẹ́ travel pẹ̀lú ẹnìkan nu wọn ẹ̀yin lẹkọọ sínú pépà kan lápèjú màá bá ẹ lọ màá múlé lọ́wọ́ so tẹ́bá ti kọ́ sínú pépà ẹ̀ sì da pépà ru ẹ̀rùn ẹ̀rùn ẹ̀rùn ẹ̀rùn ẹ̀rùn ẹ̀rùn lọ́nà téèyàn ò ní taara òdi rẹ̀ dá mà pé kí ló wà ń bí so ẹ̀ dàrú ẹ̀ dàrú tẹ́bá ti yí kótó ẹ̀ kálukó mú kọ̀ọ̀kan masha allah la quwwata illa billah kòyè ti ṣe kété wọn tu àbáyé àsọtí wọn pé wọ wọ ò rí pépà tó àlápọ̀ tún rẹ rárá o kọ́ mọ́ bá wọ náà rọrùn so ẹ̀ mú kọ̀ọ̀kan mú kọ̀ọ̀kan. kan á mu màá bá lọ masha allah automatically a ti mọ̀ pé amúlé lọ́la wọn so bẹ́ẹ̀ bá ṣe pọ̀ sí ló ṣe pa tọ́ ẹni tí ọlọ́nkádàrà pé ọ lọ ní kọ́mọ yà yọ pọ̀rọ̀ ẹni tí ọlọ́nkádàrà pé kò ní lọ kọ́mọ bàánú jẹ́ jù yóò tún padà yí ẹ̀rọ káwọn obìnrin kí làwọn sọ nígbà tí ti mélé tó àní ṣe o. fa pàápàá fẹ́ máa pé méjì èmi rẹ́ mu lọ wọ́n bá pé mẹ́ta náà eléyìí ní ọkọ̀ kọ̀ọ̀kan lẹ́yìn náà èmi àá ní dàrú á tún máa ṣèmú jẹ náà kálukú pẹ̀lú sáré ọlọ́run akádàrà tó ni tó mú màá bẹ lọ náà ni mú màá bá ẹ lọ màá bá ẹ lọ màá bá ẹ irú eléyà ọlọ́run ó jẹ lọ́kẹ́dé lálàáfíà tó wá wá tiri pé kọ́mọ́sí kó gùn kan lélẹ́yìí ṣe tọ́ àmọ́ èyí tó fi hàn lọ́kàn balẹ̀ jù fẹ́yàn sojú ṣáájú nù. tọ́ anábì sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ ló fún wa yìí kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn obìnrin tọkùnrin fẹ́ kò ní ìwú ọkùnrin wọn lọ ibìkan kọ́ mọ̀mọ́ lọ. so ọkùnrin kún mọ́ lọ́pọ̀lọpọ̀ gbà òun lè má fẹ láti máa di obìnrin ká nítorí ó lè je pé nǹkan tó ń bá lọ ọgbà yíyára kámákámá so ọgbà ó jẹ́ pé ọ ya bí ọ lọ bí ya bí ọ lọ bí ọ ó jẹ́ pé obìnrin ò ní lè ṣe yóò wá là ní fi ara wa àbí òye wa wọ́n tún ṣe é ṣe kó ti ẹ bá gbọ́ mi lọ abẹ́ ti ẹ wọ́n ti pè abẹ́ ti kọ̀ sí abẹ́ lọ sí Yaba láti Yaba Ìkòròdú láti Ìkòròdú a tún fẹ́ padà sí kíni mile twelve ṣé báyìí máa lọ jẹ̀gánná jẹ̀gánná náà nù wọ́n sì ti jó BRT ọkọ̀ wo láwọn àwọ̀ báwo kí sẹ́wọ́n dúró títí gbogbo ẹ̀ wọ́n rí ah, ustaz ustaz <laughs> ustaz ò ní dúró gbé wa ó ń sọ ustaz báwo kí èèyàn púpọ̀ lórí ilé ìfi wa. ṣé ẹ̀ máa ní ìyàwó náà nù nígbà tó náà jókòó nílé ṣé ẹ̀ máa ní àwọn ah, ọmọ máa ní àwọn lè dúró kó gbé wa àwọn èèyàn máa burú lẹ̀. <laughs> eléyìí túbọ̀ sí pé ẹ tó o bá fẹ́ mu travel sá ìwọ náà ló bí ààrẹ ajá bó ti ṣe jẹ́ àdéhùn tó tẹ̀lé léyìí anabi sallallahu alayhi wa sallam wani la yajlid ahadukum ra'atahu jaldal abd ẹnìkan ní yóò gbọ́dọ̀ na ìyàwó rẹ̀ ní kòbókò ní pàṣánlẹ́gbà níyàn ti ṣe máa na ẹrú mo rò pé yé wa máa na ìyàwó rẹ̀ ní nína ẹrú lóòótọ́ tí bá wo àìlẹ́kọ̀ọ́ àwọn òbí àti ẹnu ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó ti já gate tí wọ́n máa bú ọ tí wọ́n máa yáàbò ẹ tí wọ́n máa yá ọ balẹ̀ ah! tó bá wo bí ẹlòmíì ò ṣe lẹ́kọ̀ọ́ tó ó sì dá mi jẹ àmọ́ sùúrù náà lọ́ọ́ màṣẹ́fà àbí òye wa sùúrù gbogbo egun burúkú tó wà lápá rẹ̀ o tó bá lára rẹ̀ lọ fẹ́ lò sí àsìkò tẹ́ ń fa wàhálà yẹn ọmọ ṣèṣe kó náà lé àlùra lónìí ni o ó gbọ́ pé kíní kan à tó bá àyàtọ̀ para wa ni so gbogbo ọ̀rọ̀ náà yóò tún máa bí ọnu sí yóò tún máa ìwà tani ìwà títa ni tí o bá wò ó ti gbàgbé kó bì ní tó ń wo bí ọpin àfa tó bọ́ọ̀sì gbogbo ẹnu ẹ̀ tó nálẹ́gbà fáfáfá ìwọ náà ló tún lọ náwó lọ́sibítù torí tí wọ́n bá lu ọkùnrin bẹ́ẹ̀ kẹ́ lè máa yàtọ̀ tí wọ́n bá lu ọkùnrin bíi kúkú bíi yíyè ẹni tí lùgàn ìfẹ́ kò ní wo bẹ́ẹ̀ tí wọ́n bá ní ah, ẹ máa lè ṣe ìjọba ṣèṣe kó ṣèṣe ọmọ ní ìjọba kú kó kú inú bá ti bí ọ wọ́n á sùn ti ṣe sá ọkùnrin ó dìde ní ọgbọ́n nù. lẹ́tùn ní tóun náà tún ṣe kọ́n kọ́n kọ́n pé àná wá mi àjọ lura ni o bọ̀dá torí mo ṣe sùúrù ni o ẹni tẹ́ ń wo lè ti kú ni olóòtú máa halẹ̀ àmọ́ ẹ̀ ọ̀wọ́ àgbà tẹ̀ ń ni ọba ya ni wọn wọn mọ bí ṣe ń ṣe wọn <laughs> o kàn kó ibà ẹbí oúnjẹ oúnjẹ ọlọ òun mi ẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ mẹ́wàá lọ sí pítù ó rí i pé olùyànjẹ gbèsè olùyànjẹ gbèsè possibility tún wà obìn possibility wà kó tún lọ sọ pẹ̀lú àwọn lọ́sítítù àbí òye tí wọ́n ti jọ dì í ni pé yóò ní bed rest mo rò pé yé toró náà ìwọ náà ní ìṣe ó yàtọ̀ ó ní di bed rest ọ̀sẹ̀ méjì ọgbà fọlọ̀ sèrú àwọn hospital kan táwọn tiẹ̀ burú bàjẹ́ tí wọ́n máa gbàdá àwọn òkè báyìí dáadáa wọ́n ní ọjọ́ kan tó bá gba bed rest four five ọ̀sẹ̀ méjì ńkọ́ sọ̀rọ̀ pé ọ̀hún kọ́ báńkì rẹ̀ so nítorí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam láti pilẹ̀ tí ẹ bá máa gbọ́ tí ẹ sì máa gbà ò ní jẹ gbèsè má na ìyàwó rẹ ní nínà ẹrú má wà ìlẹ́kọ̀ọ́ rẹ̀ torí pé kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí èèyàn bá padà ní experience dáadáa èèyàn ò rí tẹ́lẹ̀ mi máa ń béèrè béèrè ẹjọ́ sáà tí èèyàn lè fi àwọn méjì dọ́kan náà ẹjọ́ sáà ńgbà tí òkò kúkú gbọ́ngbọ́n kankan kò tí rí nǹkan kan rí kò tí dá nǹkan kan wọ́n bí kíni yọ bá mi wà lóòótọ́ sá pé kíni bẹ́ẹ̀ sọ ma borí lọ bí gbàtọ́ lọ pé mú mi náà ìwà bú báyọ̀ ní tó sì rí o kò ní wàá bú tiẹ̀ àmọ́ àwọn tilé rẹ ti kọ́ o ti gbọ́n pé kíni ṣé nítorí kò tí fẹ́ yàwó rí náà lọ́mọ kí ah, ẹ̀jẹ̀ sáà obìnrin kan dẹ̀ ń fẹ́yàn ọ̀kan náà dẹ̀ ń fẹ́yàn séèyàn á lè so igi ńjọ́ka ọgbà sóńjọ́ka náà kọ́ gbà wọ́n fọ àpẹẹrin mọ́ lórí ẹ̀pọ̀ gbọ̀n so torí de léyìí àwọn kan yẹn wà nínú láì tí ń retí kálukú ńṣe lóbìnrin máa ń rọ̀ ṣe lóbìnrin máa ń ṣèṣe ẹni rí tó bá rí kọ́kọ́ ìnáwó lórí tó bá rí kó òun fọ̀bọ́ lọ́kọ́ ọkọ tó máa pé à wọn anábìtì ní ká ṣe sùúrù fún mi anabi ti ní ká ṣe sùúrù fún yín wàhálà ò lè mú kí ni ẹ ti fi ti fi àbí òye wa ìgbà ìgbà ti fi ń dín kíní kó fi gbọ́n mú kó wọ̀ wò so torí ẹ̀sìn bá ṣèyàn rọ̀ obìnrin máa ń rò pò ló ọmú so yọọ máa ṣe garagara garagara so ó ṣe sùúrù ni wàhálà tó o bá ṣe sùúrù à ó dá méje òbí ó dá méje òbí so èèyàn ṣe sùúrù ti pọ̀ ẹ̀sìn ó máa ń tún yàn ṣe tí ò bá sẹ́sìn tó tún gbogbo àwọn èèyàn ṣe à ọ̀pọ̀lọpọ̀ tí wàhálà ṣẹlẹ̀ tó sáńlé fóbìn sọ́kùnrin lè sá fóbìn ẹ̀rí sọ́kùnrin ti sájáde ti sájáde ṣé baba kìíní kan wà lé kéka gbogbo yẹn à ẹ̀ mọ̀ kó fòfó pọ̀ láwùjọ rẹ̀ gbogbo yẹn tó yàwó rẹ̀ ti gbèdé nù so so lè mú ọkọ̀ rẹ̀ ò lè mú nà ó àmọ́ torí ẹ̀sìn ló ṣe fi lélẹ̀ pé kí wàá lọ́ọ́ máa sùn sọ ẹ̀yin tẹ́ wá jókòó ẹ gbìyànjú láti ṣe sùúrù ẹ gbìyànjú láti ṣàmúmára torí tí ọlọ́run ló mọ̀ wàláhì tí ìwà burúkú tí máa ń ṣe àwọn obìnrin tó bá gun obìnrin ó tún fọwọ́ gbójú rẹ̀ òkè àbí kìí ṣe obìnrin náà ni èèyàn ṣe sùúrù èèyàn ṣàmúmára tó bá sì ti fẹ́ pọ̀ jù tágbára rẹ̀ ọ̀ka lọ sinmi lé bàbá ẹ̀ kò sí wàhálà mẹ so tọ́ọ̀bà tọ́ọ̀bà sátìjẹ́ pọ̀ kọ́ bàbá sì tún kọ́ náà tó bá jẹ́ three minus one sẹ́wọ̀n kó sì tún kù two àmọ́ dípò tó wàá dùn ó tẹ́lá tó máa fa wàhálà tí ó padà di pé nìkan lọ fẹ́ nìkan kú láyé ó léwu ó léwu ṣètọ́ni sì máa ń jókòó sí ìdírò àwọn kan yẹn ni tí wọn náà bá ti dáhùn fún wàhálà yẹn ó lè má tàn sọ bẹ́tà torí ẹni tá à ń bá sọ pé ó tó báwọn ó tó báwọn tí ò gbọ́ mi ń fẹ́ wàhálà tí ò gbà sọ ọ bẹ́tà kíkọ jáde lè fún wọn á lọ tún dé orí rẹ̀ náà lọ wà ah, ẹ dákun tó rọ lọ kí lọ fẹ́ gbà nu gbogbo wèrè tó ń ṣe yìí ẹni kó lè fóun sọ ẹni kó lè ẹ ń tọ́ ah, lọ́ọ́lẹ̀ bàbá ẹ̀ bẹ́ẹ̀ tí bá òun wọ̀ orí ẹ lè pé padà àwọn náà sì ní kí ló dé sí òsì wọn á ti ṣe jọ méjì mẹ́ta sí òsì à ọ̀nbẹ o torí torí torí àwọn bàbá rẹ olùsọ fún ọ pé à àwọn ẹyẹ torí tí wọn pẹ́ ń bì sùúrù làwọn náà ń ṣe ta ni wọ́n fẹ́ fi tiẹ̀ jọ so bọ́yá látàrí bẹ́ẹ̀ ọlọ́run lè pé kórì tiẹ̀ náà pé kórì pé ẹ léṣe tán ní jìnnà àwọn tó bá ké bí sẹ́ńlẹ̀ òní wọn náà bá wọn lélẹ̀ẹ́ ntí máa sábà ṣẹlẹ̀ kò ní dáa àwọn aṣáájú wa rere wọn a máa ní ẹgba lórí ikọ̀ wọn á ní wọn máa ní ẹgba irun fáwọn èèyàn oríṣi méjì ni fún ìyàwó àtọmọ ṣùgbọ́n wọn ò ní lórí ikọ̀ láti lò ó lórí ọ̀kan náà méjèèjì ṣùgbọ́n wọ́n ní bẹ̀ ni láti máa dẹ́rù bà wọ́n nítorí pé sẹ́yìn máa ń wo ẹgba tó kí bí ìrù màálù tí wọ́n fi kọ́ òkè tó sì jẹ́ pé ìwé mú kò lò àmọ́ wọ́n sá máa rí lókè ìyàwó rẹ̀ máa rò pé kíni kíni túmẹ̀ bẹ́ẹ̀ ni ká má so nǹkan kan ká má so nǹkan kọ́ ká má àbí òye èké sóògùn lélẹ́yìí. àlàyé lélẹ́yìn tàbí òye so ẹ wá fi hàn pé àlàyé òun ó wà láyé obìnrin ó sì wà fáti láyé ọmọdé tọmọ bá ń ṣe kí nígbà <laughs> níjọ́ tí mo bá rí ẹgbàá yìí ọmọ Ọlọ́run ní jẹ rí láéláé obìnrin náà máa bẹ̀rù ẹ̀yẹn tó bá pé ẹ̀kọ́ bá wà o. ẹni tó bá lẹ́kọ̀ọ́ wàláì tí ó bá lẹ́kọ̀ọ́ yóò rí yóò fi yóò fi dán orí tiẹ̀ gan wò <laughs> torí di eléyìí ibi tí ọwọ́ kálukú ò ti ní tó lọ́fíìsì njọ tẹ njọ mo bá lọ rí ẹgbàá yìí la ilaha illallah njọ tí mo bá rí ẹgbàá yìí bẹ́ẹ̀ sì parí ayé nu lórí pé tí mo bá rí ẹgbàá yìí tí mo bá rí ẹgbẹ́ báwọn aṣíwájú rere ṣe wà ní. ẹ̀yin ọmọ ká nípa àwọn aṣíwájú wa rere tó máa fẹ́ na àwọn ìyàwó wọn wọ́n kìlọ̀ fún kọ́ gbọ́ wọ́n kọ̀yìn sí ní bùsùn kọ́ gbà ọwọ́ adé lẹ́bù nínà. ẹ̀yin ọmọ gbọ́ pé wọ́n kàn kó aṣọ wọn jọ ní àbẹ́ ẹ̀kọ́ ni etí aṣọ yọ kàn fi gbá obìnrin lẹ́sẹ̀ máa gbọ́. Hmm. ṣé bí àwọn obìnrin ti àbí òye wa táyé òde òní ni à ẹ jẹ́ pé obìnrin míì ọ̀rọ̀ tí tọrọ ọwọ́ méjèèjì ni ó fi tí ọkọ tó na ìpàkọ́ mọ́ ògiri tó ẹ pé gbogbo nǹkan yóò hó sọ lórí rẹ pé à lọ́wọ́ pẹ̀ sí ti kú àbí mo ti kú lọ́kẹ́ tí àjànàkú tiẹ̀ náà bá túnra mú à wọn lọ èyí tó kíjú tiẹ̀ lọ ni wọn lọ sí so ọ dájú pé àwọn obìnrin ní ìsìn káì subhanallah so ọ̀pọ̀lọpọ̀ ìwà wọn ọ̀dá tó bá wá wo bí ìwà wọn ò ṣe dáa tó tó níbẹ̀ lọ́ọ́ máa bá wọn wí tó ó lù wọn ní lùlù ẹrù o anabi sallallahu alaihi wasallam ń sìn ká ẹ má dà o torí ìtẹ̀lé tá anabi sallallahu alaihi wasallam ìgbọ́rọ̀ sí anabi sallallahu alaihi wasallam lẹ́nu àìfẹ́ tara ìyàwó tó fẹ́ sẹ́lọ̀n wàá mú mára wàá pa mára so ọ àmà bẹ́ẹ̀ lọ́n fún ìyàwó rẹ̀ náà kọ́ lọ́n ọba ọ̀tún sí i tó tó bá da ìwọ náà lọ́ọ́ da fún tí ọba gbọ́ tí ọba gbà ìwọ náà ni ó sùn nítorí kọ́ gbọ́kọ̀ gbà ọ padà kọ́ tán ó lé dànù so ìwọ náà wọ́n máa fi ilẹ̀ nu láìpẹ́ ó lé ẹnìkan lọ rí torí ẹ̀ kẹ́sì máa wo yọ kábàámọ̀ yọ kábàámọ̀ kábàámọ̀ táwọn obìnrin ti tọpin lọ ṣùgbọ́n nígbà tí ò tí ì ṣẹlẹ̀ àwọn ni ṣètọ́ni máa ráyè jókòó sára wọn jọpin lọ nítorí yóò máa pe àwọn èdè burúkú kan tó yẹ pé ọkùnrin bá fẹ́ ṣe sùúrù gan ó lè má lè ṣe. lẹ́yìn kú sáré kíní bọ́ọ̀lù àtúkù sílé ọgbà jáde ńlẹ̀ yẹn wọ́n ṣe jáde kó láyé ni gbogbo àwọn kútùbà burúkú ló máa jáde lẹ́nu ẹ̀ wọn bá délé bàbá mi kó lé mi tiẹ̀ náà ah àjẹpé nǹkan di nǹkan mi báyìí so ó ṣe sùúrù náà tọ́ba wa ya lẹ́yìn tí ìtọ́ni ti fagbó lórí rẹ̀ yẹn tára rẹ̀ bá rọ̀ ó tún lè bú ẹkún kó jókòó sójú kan náà kó máa ké kí ló sí òun kí ló wá ṣẹlẹ̀ báyìí ha mo fẹ́ gbalẹ̀ ọkọ oúnjẹ sẹ́yìn gbogbo sampo náà lọ́kọ́ sí sọ fẹ́ gbígbánu sọ̀rọ̀ tí wọ́n lọ bá wọn àbí òye irú àwọn èèyàn tó lùzì lọ́kọ̀ sí wọn náà fẹ́ dọ̀ka nù wọn kílọ̀bù àwọn tó lùzì lọ́kọ̀ lónìí tí wọn lọ ńgbà torí rẹ bá rọ gbogbo ẹ̀ ló náà máa rò tí wọn máa sunkún torí ẹ̀ tí ọba fi sùúrù kan rọ rẹ ó ní láǹfààní àtìrígbà tí ó kábàámọ̀ wọn náà bá ti já lébẹ́lì yẹn fún kíákíá pọ̀ kọ́lẹ̀ kọ́lẹ̀ anábì sì fi yé wa àwọn èéfín sáwàdà tó bá ti sọ sọ́nà nù bẹ́ẹ̀ àwọn èèyàn tó wà ṣẹ̀rí àná sọ pé wọ́n fẹ́ kọ obìnrin yìí lẹ̀ ọkàn abas kò jẹ́ ni gbọ́sọ̀ bá fẹ́ kọ obìnrin lẹ̀ kì í ṣe ṣẹ̀rí àwọn tí máa kọ lẹ̀ ilé yìí náà ló ti fi tó pé ó fi tó létí pé ọkọ̀ lẹ̀ bá ṣíkẹ́ nọ́mbà ọmọ lọ tiẹ̀ ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé ẹ jẹ́ ká gbìyànjú láti máa láti máa gbé ìbínú wa mì ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ẹni tó máa ká ọwọ́ wa ró ẹlòmíì ẹgbà kọ́ ló lò egun burúkú yìí náà ni má kó ìfọ́tí obìnrin báyìí ètè rẹ̀ lè yọ fọ́sẹ̀ kan tí ò ní padà tí èèyàn bá gba obìnrin ní ẹnu báwọn tètè rẹ wá yọ lẹsìn mọ kánà bí ni ká má tún lu ojú ibo ni máa wu ọkùnrin lù tóbìnrin bá ń ṣe ojú máa gbá etí ẹ abẹ́ ìgbọ́rọ̀ máa gbá etí ẹ so ètè yẹn wá yọ wọ́n sì máa ń wo ìyàwó rẹ̀ tó ń kọ́ i love you i love you ṣé ìgbà tètè yọ kọ́bọ̀dù yẹn ṣó wò ó ní ah, ẹ káàbọ̀ ẹkulé ẹkulé ah, ẹ wo kékeré ká wò wọ́n wo díngì ni ta ló wá sọ mí dìbà so gbogbo nǹkan yẹn náà ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lóbi ẹ ọkọ yọ rẹ ìyàwó yọ àpólà òun náà la ọkọ ń gi lórí sónà lè wọ ọkọ ẹ káàbọ̀ ẹ̀rọ <laughs> gírí kọ́ ọmọ ń bàbọ̀ lẹ́kọ̀ọ́ ẹ káàbọ̀ ó sì ti kọ́ pakọ́ tí àwọn àfáàyè jọ nǹkan ni tàtà kéékèèké àwọn bàbá máa gbé wá sí bàbá yẹn sí yóò ní tọkọ bá yọrí àyàpó láti tọkọ bá yọrí àyòrò ogun sí sálùjẹ ńnà ló ń yàpó láti sálùjẹ ńnà ló ń yòrò ogun sí yẹn káyọ̀ bíi tọkọ lọ yọ ẹgba tí wọn lọ yọ orógùn wọn láti fọjà àlìjáná rẹ lọ yọ orógùn sí o torí náà àdìsí anabi sallallahu alaihi wasallam arábìnrin kan lọ́kọ anabi ò tí wàá mọ̀ pọ̀ lọ́kọ. Ànábì ní sọ ti lọ́kọ ní ó mo ti lọ́kọ bọ́ọ̀ wá ni ẹ ti ṣe jọ relate tó ń ṣe dáadáa sọ́kọ rẹ̀ àbí abadakẹ́ Ànábì ní wòye sí o innahu jannatuki wa naruki ọkọ rẹ̀ làlìjánà rẹ̀ ònínà rẹ̀ ìgbà tí ọkọ tó ń ti pé wọn náà ṣe dáa o tó yẹ gba síyàwó rẹ̀ kì í sàlìjánà tiẹ̀ ni wọ́n yẹ gba sí torí pé obìnrin ẹsẹ àlùjáná ọkùn kìí ṣe náà rẹ but in, in retaliation ìyàwó rẹ lọ yorógùn ọyọmọdó kí ló ń yọ ọmọdó sí àlùjáná tiẹ ọwọ alu àlùjáná rẹ pa <laughs> ọ̀nà wo ló fi lu àlùjáná mu torí pé ìwọ sọ pé kò ní kú orí ẹ ah, torí pé ìjà ẹ ti lé ọkàn sọ ọkọ ní ọmọdó lórí ni ibẹ̀ náà ti mọ̀ pa alẹ́. ọkàn kan náà lẹ̀ ni pẹ̀tọ́ la ilaha illallah òun wí la ilaha àkótó lọ. wọ́n lọ pàlìjẹ́nà rẹ̀ tòtòrí ẹ̀ kíyèsí o tó ń sanu bí ẹnu chingom tó ń bu àlìjẹ́nà rẹ̀ ló ń bu tó o bá dáwọ́ àlìjẹ́nà rẹ̀ ló pè ó gbọ́n bí okun bí okun bí okun bí okun àwọn ti pè yóò kún eh, wa bàtà ọkọ rẹ náà àlìjáná rẹ nù àlìjáná rẹ lórí gbóǹkàn mo rò pé yé àwọn nǹkan tẹ́ fi máa bá àwọn ìyàwó yín wí nù àmọ́ kèsì kíkà yìí náà wà burú bàjẹ́ o àlìjáná obìnrin náà ṣe burú bàjẹ́ tó ní oṣù sábàbí tó fi òfin máa bú òun náà ìgbà àti pé ọlá àlìjáná wa túbọ̀ sí kíkọ́ náà ya kàtá gbogbo ọ̀rọ̀ tí tọ́ ọ̀rọ̀ pé kí ni wọ́n kúkú kọ́ rubbish nonsense talking sọ̀rọ̀ pé náà in return àwọn náà wí kan náà àbí ẹ̀kọ́ ni pé wọn náà fọ́kìn wọn náà nonsense. so ẹ má jẹ pé ẹ̀yin lẹ́sìn sábà bí torí pé níta ṣe sí yín lẹ́yìn ọ̀ máa wí ẹ̀yin ò ní sọ ntí ẹ̀yin náà ṣe ọlọ́run kọ́ máa dalẹ̀ oníkálukú rú subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ìbéèrè aleykum salaam. tí o ti lọ rí mi tí o ti lọ rí àbọ̀ fẹ́ lọ o tó a sírò ẹ̀pẹ́jọ jimá ni ọ bọ̀ sí. wọ́n ní tí ìjọ Àrafà bá bọ́ síjọ jùmọ̀ a bó làwọn alálàájì òṣèṣe àwọn kọ́ ni pé Àràfà Muzdalifa Mina àwọn àyè yẹn wọ́n kọ́ ni mashaa'ir mashaa'ir al-haram àwọn àyè lọ́gbà tí ń ṣiṣẹ́ ìjọsìn ètò àánú haram ńlọ́pọ̀ jù ń bẹ̀ bíi Muzdalifa. bíi minan arafa nìkan ló wà lóde haram tọ́lọ́mà kádàrá kí ọjọ́ mina ọjọ́ kan nínú ọjọ́ mina ọjọ́ kẹjọ tí ṣe ọmọ tẹ̀wéyà gbogbo alálàjọ amina ọjọ́ kẹwàá tí sọjọ́ ọdún gbogbo alálàjọ fàbọ̀ sí mina ọjọ́ kọkànlá yọmọ kọ́rọ̀. ọjọ́ ẹ jókòó ka Mina gbogbo alálàájì wọn Mina ìjọ kejìlá yawmu nafril awwal ọjọ́ títúkà àkọ́kọ́ fẹ́ni tó bá fẹ́ kánjú Mina náà gbogbo alálàájì wọn àtítí tí wọ́n fi sọ̀kò lẹ́yìn ìgbà tó rùn bá yẹ tààrí gbogbo ọjọ́ yìí tó bá bọ́ síjọ́ jùmọ̀ kò sí jùmọ̀ ní mashairul haq sọlátò dóhùr lẹ́sìn ẹ sì ṣe sọlátò dóhùr rákà méjì ẹ̀ ń papọ̀ asùn ẹ̀dùn ó dàkókò asiri kò tó tó náà bá tó ẹ̀sùn náà rákà méjì ẹ̀dẹ̀ ìṣá ní rákà méjì magrib raka mẹ́ta asub raka méjì jẹ. láti jẹ́ pé arọ́fà ni lọ́lọ́n kádàrà pé kọjẹ́jọ́ jùmọ̀ àtún ní ṣe sọ́látù jùmọ̀ àmbẹ̀ sọ́látù dhuhur àti asùr lẹ́sìn bẹ́ẹ̀ ẹ̀ sì papọ̀ ẹsẹ̀ dóorùn rákà méjì asùrìn rákà méjì ìyàtọ̀ sí sọ̀látò dóorùn táwọn ọjọ́ mi ẹsẹ̀ kútúbà ṣáájú rẹ̀ imam yóò ṣe kútúbà ṣáájú rẹ̀ àmọ́ tí wọ́n bá ṣe sọ̀látò dóorùn yàtọ̀ sí sọ̀látò jùmọ̀ wọn kà kí o jẹjẹ rákà méjì lẹ́yìn àwọn ṣe pamọ́ àwọn ṣe sọ̀látò làásù ní méjì bí wọ́n bá ti ṣẹlẹ̀ bá wọn ṣẹlẹ̀ àmọ́ péjọ jùmọ̀ ní Muzdalifa torí tí àràfà bá jẹ́jọ́ júmọ̀ alẹ́ rẹ̀ lẹ́ ń lọ sí Muzdalifa so ti Muzdalifa ti kú mẹ́ ọjà bó ti jẹ́ pé ní àwọn àyè yẹn a kì í ṣe sọ̀dátù júmọ̀ níbẹ̀ náà. kí wọn máa kọ́ máa kó jáde tó bá yẹ kí wọ́n gbà fún ọ tí ìjọba bá gbà fún ìjọba ò gbà fún lábẹ́ òfin ọlọ́run olè ni wọ́n pè ọ́ tíjọba bá gbà fún wàá gba láísẹ̀nsì ní ìsìlá pèjúwe ní Zamfara state lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń fún àwọn èèyàn láísẹ̀nsì láti lọ sí mining on your own but only return kan tásẹ́rẹ́. tó san fún federal government tíjọba bá gba eléyìí fún ọ èyí so lè àmọ́tọ́bọ̀ wà fún ọ ń jí ni sẹ́wọ̀n kó lè náà máa yọ so Islam ọ̀fara mọ́ kéèyàn jalè akápẹ́ wọ́n lọ le ilẹ̀ tó ara yìí ọlọ́run á ní kó dìtẹ́kìtì nǹkan àlùmánì ilẹ̀ nínú so islam sọ pé ìwọ tó nílẹ̀ náà ló ní tọ́ àlábẹ́rẹ́ sòtọ́ máa ń máìnì ntọ́ àlábẹ́rẹ́ lọ́nà tí ìjọba tí gbogbo yín wà lọ́ndà rẹ̀ tí fi mà pọ̀ ń kó nǹkan kan jáde lábẹ́ tọ́ra mo rò so èso lè torí wọ́n ló nílẹ̀ rẹ̀ àwọn pẹ̀lú irú àwọn òfin kófin yẹn ìjọba lòun ló ní gbogbo ẹ̀

mo gbọ́ ọ̀rọ̀ tóní kèmí gbogbo ẹ̀ lẹ ti sọ tán nàgbẹ́tà láti sọ tó wúlò tán ká máa sọ sọkúsọ ló tún kù ẹ bẹ̀rù ọlọ́ ẹ̀yìn náà kí ló dé kí ló dé tẹ̀ ń pẹ́ bá mo fẹ́ fẹ́ ọ èmi náà ti gbà ẹsẹ̀ wá di ká tún máa sọ̀rọ̀ ọdún kan ẹlòmíràn máa sọ pé ọdún mẹ́fà láti tẹ́ra wa ká tó fẹ́ra wọlé kàlàǹfọ́ọ̀dì ọdún mẹ́fà kéékìnì so eléyìí túmọ̀ sí pé àbùkátà ah, gbogbo rọ̀yìn àbùkátà ah, rẹ̀ bá ti rí pé fẹ́ ayin ó sì wúra ẹ lọ bá àwọn bàbá yín kó so igi fún yín kálukú sinmi àwọn obìnrin gbà mí àbáyá àwọn náà ni máa ń fa wàhálà yẹn o ó lè sọ yìí pé à èmi ò tí ì mọ wá rẹ o àmọ́ ní láti mọ ó lè mọ wá rẹ ìwọ gan alára wọn ò lè mọ wá rẹ torí camouflaging lẹ́ẹ̀ máa kálukú ọmọ gbéra pamọ́ tó bá wọlé yóò bá kálukú ló ti pẹ́ ṣé àwọn ìwà burúkú ìwà náà rẹ èmi náà mọ̀ pé kí wọn náà ṣe rí nìyẹn náà. tòun <laughs> túbọ̀ sí ẹ̀ lè máa wá ara yìí so irọ́ lásán irọ́ lásán tí máa mú wá ṣe zìnà ẹ máa gbọ́ àwọn béèrè burúkú tí ń bá yàn lọ́kàn jẹ́ nígbà eh, actually wọ́n ti àwọn ti jọ sọ̀rọ̀ kó àwọn máa fẹ́ràn àwọn but you see èyí tí ọ̀kadà dà náà nù you see náà zìnà ọ̀sẹ̀lẹ̀ náà nù ẹ sì máa dì í mú gbogbo ẹni tí ẹ bá lè fẹ́ jọ fẹ́ra ni tọrọ bá padà rìsọ́ọ̀tì sí zina kò ní ní ikọ́ bọ̀ lójú ẹ̀tẹ́ ìkú torí ọmọ arántí ìsìrì náà ni kéèkì ni wọ́ọ̀ wò àbọ̀ ọ̀rántí máa ní ọlọ́run pé ń gbàgbé sọ́mọ kájọ sí náà àbí òye pé tèmi bá di ẹni tí fáìlì rẹ̀ já sómi tiẹ̀ ń kọ́ sẹ́ni bó ṣe jẹ́ ẹ̀ níjọ sọ̀rọ̀ pẹ́ báwọn lórí kí bẹ́ẹ̀ náà sábà. asọ́lánà atúnṣọ́ lónìí na adúpẹ́ fọlọ́ àwọn obìnrin tẹ́kọ̀ àwọn wọkọ̀ wọn ò tinú atúntí lóbìn méjì kan báyìí tí wọ́n wọkọ̀ ọ̀kan lọ́mọ méjì ẹ̀sìn lọ lára àwọn ọmọ wọn ni wàláì wọ́n sì fi fóònù yọ mí lẹ́nu pọ̀ ọ̀kan lọ́mọ mẹ́rin so tá a bá rí candidate <laughs> so kẹ́ má jáfara inshàlá ẹ wọ́n ní dúndùn lọ sùn sùn inshàlá so i don't expect àwọn applications now. aleykum salaam rárá àwọn èso pọ̀ tí àìsí béèrè tá a béèrè ẹ̀ dà ọ̀kan tí ó lọ́mọ méjì yẹn ló ń lọ́kọ kọ́dà ọmọ kékeré ni ọmọ kékeré ni àmọ́ lúlù lọ́kọ yẹn fi ń tẹ̀ ń lọ ẹ láti ta kà lónìí sá ó ní máa ń lù òun gan sọ àwọn òbí wọn ni tóun bá lẹ́mìí òun lò kóun kú òun bẹ̀ tẹ́lẹ̀ yẹn ẹlẹ́kejì tọ́lọ́mọ mẹ́rin yẹn hakikatan ó ní látàrí ọkọ tọkọ ọ̀hún yìí ló ń ṣe ń bójú wọn sì fẹ́ yọ bójú yìí torí misunderstanding ló ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti ìyá ìyá ọkọ so ìyá mọ̀rọ̀ kan fi yọ ọmọ pé kọ̀kọ̀ náà kọ̀ lọ́pṣẹ̀n so àmọ́ ti ní ọkọ̀ kan rí kó tó wá fẹlẹ̀ yìí eléyìí ní ìsìn ọmọ kan ńlọ bí fún àwọn ọmọ mẹ́ta yòókù ó bí fẹ́ lómi so ó wá ó sì fi hàn ó ń ṣe jẹ́ pé òun ẹ ṣe súnà tẹ́lẹ̀ òun ti gba súnà látara ọkọ yìí so a sì bẹ ọkọ títí òun náà ní kò sọ́nà ń bẹ̀ mọ́ so àtijọ́ yẹn nítorí wọn ká bò ń wá ọkọ so ṣùgbọ́n ẹ mọ̀ pé téèyàn bá ti mọ ẹni tó fẹ́ fẹ́ pẹ̀lú àwọn ẹrù tí ń dìbọ̀ ẹni tó lọ́n bá kọ́ pé yóò fẹ́ sí yóò ti lẹ́mìí pé òun fẹ́ sí so ọ̀kan lọ́mọ méjì ọ̀kan lọ́mọ ọ̀kan lọ́mọ mẹ́rin kọ́dọ̀ ọ̀kan tún àtọ́ lọ́mọ kan a máa ti pírẹsẹ́ǹtì ẹnìkan fún so eléyìí jẹ́ bó ṣe jẹ́ naam aleykum salaam. pa gbàgbé máìnì yẹn gbàgbé máìnì máìnì ìyàwó là ń sọ ni naam naam ọlọ́mọ mẹ́rin tí ò sọ́jú orí rẹ̀ mọ̀ ń pé láàrin twenty five twenty six lọ. kí lẹ̀ ń kọ́ ha sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọ tá a ti ti ń lọ ilé ọkọ tó ń pè lọ́mọge abẹ́ẹ̀ tiẹ̀ gbọ́rọ̀. wọn rò pé ẹsẹsẹ dé ni náà hmm. aleykum salaam. fàjà kílẹ̀ yẹn ṣe pẹ̀lú mọ́tò àbí pẹ̀lú ẹsẹ̀ ọwọ́ àṣubú ó kó sẹ́nu mọ́tò ó léwu wọ́n sọ pé ọ̀pààyàn wọ́n ní ẹnìkan ìgbà tí ó dọ̀pù wà wọ́n á ń já fóònù gbà lọ́wọ́ àwọn èèyàn ṣé ẹnìkan náà ní ọ̀dọ́ lò ó lè gba fóònù òun gbé wọ́n bá bẹ̀rẹ̀ sí lé lọ láàrin ọ̀rẹ́ mélòó la ń pè àti ẹ̀ẹ́ Eh, kíni lọ́wọ́ gẹ̀ẹ́sì wọ road kíni wọ́n ń pè hmm, ọlọ́nṣogo láàrin ọ̀rẹ́ méjì àti ọlọ́nṣogo yẹn wọ́n máa ń já fóònù gbà lọ́wọ́ àwọn èèyàn tí odò ọba ti wà tẹ́ bá tún bọ̀ láti mẹ́rin náà wá sí wọ road wọ́n tún máa ń já gbà láago mẹ́fà tó máa fi fóònù ṣe fáàrí ọlọ́nu so wọ́n wá ti wá gba fóònù lọ́wọ́ ẹnìkan ló wá á. Ah! wọn náà kan bẹ́ẹ̀ tẹ̀lé mi pé ó tó bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń lé báyìí tó ti fẹ́ sọdá sódì kejì má tó kàn án ni bàbá bẹ́ẹ̀ kú wọ́n á ní kí lọ́ọ́ ṣẹlẹ̀ à ń tọ́ ṣẹlẹ̀ clear wọ́lọ́pá ó ṣe sábàbí tó fi kú onímọ́tò náà jẹ́ sábàbí mi torí ẹ̀ ló ṣe jẹ́ pé lódodo owó rẹ wọ́n ti gba Islam ò sì gbà kó fowó rẹ lẹ̀ wọ́n kàn mú lọ bá wọn ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ wàá fi làákà ìwà owó rẹ̀ padà tó bá ti jẹ́ kórí àìwé ní ti ń sáré má lè torí bàbá ní Nigerian level kò sẹ́ni tí ó mú ọ ike wà ló lè sẹ́nu kú Islamic level kò síbi tó fẹ́ gbégbà lọ́dọ̀ lọ yóò máa jẹ́ ọnú títí tó fi kú ipò ti ṣe sábàbí ikú ẹnìkan kí wọ́n á tó ń ṣe kí ni wọ́n ṣe ó ń jalè wọ́n ó léwu gan torí ẹ ọlọ́run ṣẹ̀rù alẹ́ rù olè tírò ẹ̀ bá ṣẹlẹ̀ tẹ́ bá ti rí pé ibi tí yọ́ọ̀ máa fẹ́ ságbà ó léwu téèyàn fi padà di pé èèyàn ní ẹ̀ṣẹ̀ pé èèyàn pààyàn lọ́rùn ṣe sùúrù fi mọ́ ọlọ́run ọlọ́run bọ̀bọ̀ dá dúkìá rẹ̀ padà ọlọ́run bí ṣe mú yàn eléyàn pàtàkì ká mójútó lábẹ́ bẹ́ẹ̀ náà ni aburú pọ̀ lórílẹ̀ wa kọ́lọ́mbà kakú torí pé orílẹ̀-èdè bá wà tí ò sáàbò tó péye lábẹ́ ewu làwọn èèyàn máa ṣẹ̀mí irú rẹ̀ náà lè tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan táwọn mọ́ṣáláṣí pé àwọn ajínigbé wọ́n patronize àdúgbò yìí wọ́n fẹ́ jí àwọn èèyàn kan gbé wọ́n tún wá fẹ́ jí ọmọ róńdú gbé àwọn bàbá tó ti dàgbà. kí sọ ma jí ẹni ẹlẹ́ni gbé wọn lè ní ká lọ́ mọ wá kíní kan mílíọ̀n wá a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀ à ń fi eléyìí pe àkìsì gbogbo wa ipe tí kálukú bá sùn lé rẹ̀ kó má sùn àsùnpìyè kí kálukú wà tàláàtì torí pé at least táwọn kan bá gbá ní àbúrúkú wa àdúgbò tí wọ́n bá sì bá pé majority ẹ̀ ń tọ́ aládùúgbò sùn kódà bẹ́ẹ̀ lè confront wọn pẹ̀lú pé ìbọn kò dúró gbẹ́jọ́ ń bẹ lọ́wọ́ tiwọn ẹ̀yin wọn lọ kọ́dà ẹ̀kọ́ bẹ wọ́n pè ta níjọ́ de apẹ̀rin lójú ọ̀yà pààyàn nítorí ìbọn tiẹ̀ yìí nìsín tó bá bẹ̀rẹ̀ sí yìn wọ́n mọ̀ pa àwọn èèyàn ni àmọ́ síbẹ̀síbẹ̀ ẹni fẹ́ saburú tó bá ba kwara àdúgbò sùn onífèrè ń fan fèrè aláàgó ń pe ọlọ́pàá eléyìí ń pe àwọn kinní kan ẹdí ọ̀nà tó wà àdúgbò ẹdí kinní kan olóko kókò torókọ̀ dàbí àdá abẹ́yìn náà mà bẹ́ẹ̀ ni èèyàn lè tàtọ́ kẹ́sì kínni kọ́ sọ́kù àmàdà ẹ̀ ó sùn mọ́ná iná ṣe sọ pé ta de lójú apààyàn pọ́ àtọ́ká ni ó ti ṣùtù wọ́n á ní àdáta kólẹ̀ à ọkàn ọkàn lọ fẹ̀mí rẹ̀ ṣe kínní Sọ àmọ́ àwọn òkùtọ́ da so táwọn èèyàn bá fi dínà òkùtọ́ da táwọn èèyàn fi ń kọ́lé sí wọn látàrí so kò sẹ́ni tí ó pọ̀ ọgbà tí òun náà kágbárí rẹ̀ ọ̀sẹ̀ sẹ́kù lálàáfíà so torí délé ọlọ́run ọlọ́run ìdá ọlọ́run wa yóò fi sọ rẹ̀ sọ wa kọ́lọ́run bá tún orílẹ̀-èdè wa ṣe ẹni tí ò bá sí nàìjíríà yìí ìní ọmọ tanra rẹ̀ jẹ́ o ẹ̀yin ò sì ní mà ó di ọtọ́ lọ́nà bá gbà fún ìtẹ́ bá jáde kìí ṣe irú amẹ́ríkà lẹ́ lọ o torí ibẹ̀ yẹn ìyá àti bàbá ń lọ́ràn yẹn ló ń tún ló fìdí múlẹ̀ sí sàwọn ìlú tó lálàáfíà tó pé tó bá ń ka millions of naira millions of dollars wàláì gbogbo yẹn ọkàn wọ ẹni tí ń bínú rẹ̀ ọkàn mọ́ lójú ní ọ̀lọ́ àmọ́ pé à kókó dáhùn ló bí ọ̀kẹ́rẹ́ dẹ́tàn bàbá rẹ̀ ó mú ọtọ́ kó sì nàìjíríà ń ẹ gan pé una no have something for us. ẹ pé gbogbo nǹkan ti dàrú kọ́lọ̀ ń bá wa tún ṣe torí a pọ̀ ládùá a máa bẹ̀rẹ̀ ọ̀hún a níbò mi abẹ́ ní kọ́ńtìrì mi ni a mi ní nàìjíríà fún gbogbo wa ni. ẹ wá kú díẹ̀ káàtó gbogbo wa náà ni so ẹ máa ṣàdúrà títí ẹ rántí orílẹ̀-èdè yìí ẹ rántí àwùjọ tẹ̀ ń gbé nítorí pé tí ẹnìkan bá ń dúnkokò má láàfin àwọn èèyàn láwùjọ gbogbo wa nínú má wàláhì tí gbogbo èèyàn bá rí orí fi lébi tọ́ da tí rọrùn bẹ́ẹ̀ nù gbèsè ayé wọn sẹ́yìn pípa náà láàmú kí ló kù nítòkù wọn àjò á lè fókọ̀s lórí ẹ̀ àmọ́ tí o bá ti sálàáfíà gbogbo nǹkan tó bá lọ wá gbogbo nǹkan tó lórí náà ò tí ì rí nǹkan kan ni ò tí ì rí nǹkan kan ni kọ́lọ́mbà tún orílẹ̀-èdè wa ṣe àwọn ẹni tí wọ́n máa darí orílẹ̀-èdè tí wọ́n sì ṣe tí ó dáa tí gbogbo aburú tí ó kú ọ̀nbẹ ọlọ́wọ́n kó jẹ́ kó tètè tọ́ sí wọn. àwọn ẹni tó yẹ pé wọ́n wà lọ bí tó ti ṣubú tí ó ti dànù wọ́n lọ́ọ́ àwọn ẹni rẹ ní kó bá kó síbẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.